akíyín káàbọ̀ sórí ètò ọ̀wọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu fadilatu Sheikh Kamarudin Yunus Akorede afizahullahu ta'ala wara'ahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah kó jẹ́ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. alhamdulillahi alladhi kataba ala al-mu'minina siyam wa ja'alahu ibadatan min al-ibadati adh-dhahira والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا ولو باوا أبا الله أبتي يوشي رمضان ني أرايا دادا lérí gbogbo olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ṣe àwọn Ramadan ní ọ̀kan nínú táàmà fi súnmọ́ Allah ọ̀kan nínú àwọn ìjọsìn táàmà ṣe pẹ̀lú ẹ̀mí wa àtoríkèríkè ara wa ọlọ́run bá fi àǹfààní tọ́pọ̀ ja'ala fihi fawaida jamma àǹfààní tọ́pọ̀ ọlọ́run fi sínú àwẹ̀ ọba tí ọ̀pọ̀ wa láṣẹ tó ní ká máa gba àwẹ̀ tọ́lọ̀ wá fi àwa sí ọ̀kan nínú àwọn olùgbàgbọ́ òdodo tọ́láwẹ̀ torí olùgbàgbọ́ òdodo òun lọ́lọ́run pè kọ́ gbà wẹ̀ yọ̀ọ̀dà ká máa dúpẹ́ fọlọ́run ká máa dúpẹ́ pé ìmánì ń bẹ lára wa àyíṣẹ́lẹ́bọ ká sì máa dúpẹ́ pé ọlọ́run ọba Allah ó sọ wá ní inú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ṣe àwẹ̀ yìí ní ìjọsìn táàmù fara ṣe àtẹ̀mí láti fi súnmọ́ ọlọ́run ọba ọba tó ṣe bẹ́ẹ̀ ọba náà lọ́ba tí a fún ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadé nínú ọ̀rọ̀ tí ìmọ̀ ń jòkó gbọ́ tí ìmọ̀ wáyé fún òun náà ní tó bá ní ṣe pẹ̀lú alukoran torí bẹ́ẹ̀ lẹ́yìn ó ti rí àǹfààní tọ́pọ̀ nílé ayé ń bí lẹ́yìn náà tẹ́yìn fi gbàgbọ́ yẹ ẹ̀sìn wa ẹ̀rí súnà nàbọ̀wá Muhammad òun náà ní ìlànà ìjọsìn tọ́lọ̀ ní a súnà ní ọmọ ṣàlàyé Qur'an ẹ̀sìn báyìí súnà ní ọ ṣàlàyé gbogbo tọ́lọ̀ ní a ṣe pátá gbogbo ẹ̀ pátápátá kọ́ wà ní koran ọlọ́run fi mí sínú koran ó fi mí sínú sunna àdìsí ló jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ àwẹ̀ nísìnyí àmọ́ ní qala Allah kí láti máa wí àmọ́ ní qala Rasulu sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá wí méjèèjì onítọ̀hún láwẹ̀ ẹ̀yọ́ máa yá mi ìtí afẹ́sẹ̀ bá ti sọ̀rọ̀ òun náà ni fadailu sawmi Ramadan wa fawaiduhu ọlá tó wà fún àwẹ̀ Ramadan àti àwọn àǹfààní tá a fẹ́ rí mbẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ bá ma àǹfààní tó fẹ́ rí lérí tí ó fẹ́ ṣe yọ sàkólé kan lérí ẹ̀ àmọ́ tí ọba ti sáǹfààní lẹ́yìn fẹ́ rí èyàn onídàárẹ̀ láàmú láti ṣiṣẹ́ takuntakun lérí nǹkan náà ló ṣe pé ọ̀ràn yẹn ní fún wa kásàlàyé kí ni ọlá àti àwọn àǹfààní tó wà fún àwẹ̀ Ramadan ẹ̀yọ́ ma yá mi lọ́kùnrin ẹ̀yọ́ ma yá mi lóbìnrin ẹni Ramadan bá báláyé ọmọ kú rírè nítorí àwọn oore tó wà ń bẹ̀ tí ó rí àtàwọn àǹfààní tí ó jẹ ẹni tó Ramadan bá báláyé kádàrà àti ẹnu àmọ́ àǹfààní tẹ́ni tí ọba báláyé ó jẹ ẹni tó ti kú ò lè jẹ làá fi ń bẹ̀ lọ́sàn-án lóru wípé kọ́lọ̀ mọ́sá ti Ramadan kọ́mọ̀sí tọdún ní ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa sọ́ọ̀mù Ramadan àwẹ̀ Ramadan tí a máa ń gbà lọ́dọọdún yẹn rúkìnù min àríkàrin Islam òun ni erígun ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbàgbọ́ kí ni alákọ̀ọ́kọ́ ìmánì ẹlẹ́ẹ̀kejì ńkọ́ láfi ní òun ni erigun ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn kíni lẹ́yìn ìgbàgbọ́ ìtumọ̀ ẹni pé lẹ́yìn ìgbàgbọ́ ọkànrún lẹ́yìn irun kí lọ́kàn ọkàn àwẹ̀ ọ̀wà rúkìnnú mi ní àríkàní Islam àwẹ̀ Ramadan ó jẹ́ ẹ̀sìn téèyàn fi máa jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ máa fẹ́ jẹ́ mùsùlùm yóò máa gba àwẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábìnrin buniyal islamu ala khams anábìnrin ẹ̀sìn yín a máa lérí nǹkan márùn-ún ìtumọ̀ ni pé òpó márùn-ún ló gbé ẹ̀sìn yín lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ṣahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah méjèèjì yẹn ẹyọ kan lòun ọgbọ̀lọ́ngbọ̀ òun ní ṣẹbọ́ ó sì mọ̀ sí súnà òun ní ṣe méjèèjì ló kú ẹyọ kan tọ́wọ́ ti mọ̀ pé ọfẹ́ mọ̀ jẹ́ muslim ó ní ṣe bọ́ òsì ní ṣe kíní ó ní ṣe fídíà báwo bá ti ṣe bọ́ ìwọ ló gba ṣàhádàtù ńlá ilaha illallah gbọ́ tọ́wọ́ bá ti ṣe fídíà ìwọ ló gba wàhánà muhammad rasulullah gbọ́ torí ànábì lòjíṣẹ́ rẹ gbogbo tó bá ti fẹ́ ṣe òun lọ́mọ tẹ̀lé torí òun ni ọlọ́run bá rán sí ọ tọ́wọ́ ti ń tẹ̀lé sí àwọn bàbá èsè muslim tọ́wọ́ jẹ́ muslim kí lọ́mọ ṣe àbí buniyal islam àbí wọ́n ní wọ́n mọ islam lérí nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ ṣàhádẹ́tù an la ilaha illallah kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ọlọ́run òní wọ́n ń pè ní tàwídì ẹ̀rí ẹyọ kan yẹn méjì ni òpó alákọ̀ọ́kọ́ yẹn méjì lọ́lọ́run dì bẹ́ẹ̀ ẹlẹ́gẹ̀dẹ̀ lọ́lọ́run dì síbẹ̀ òun náà ni wa anna muhammadan rasulullah anábì lòjíṣẹ́ ọlọ́run tí ọba tí wọ́n ń tẹ̀lé anábì òun ṣe súnnà nìyẹn tọ́ọ̀ bá ti ṣe súnà bídíà lọ́mọ sí kí ni lọ́mọ ṣe ajẹ́ pé ẹlẹ́bọ kìí ṣe mùsùlùmí oníbídíà kìí ṣe mùsùlùmí torí pé bùníyà lè islam ala khams ẹnu pé àwọn àlùfáà wọn sàlàyé bídíà mukassira wọ bídíà tún ghayru mukassira bídíà kan ọyọ̀yàn kó ní islam pátápátá bídíà kan òun ọ̀yọ̀yàn kó ní islam àmọ́ ẹ̀ṣẹ̀ ńlá lèyàn ti ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ńlá ni bídíà kéékèèké ẹ̀ṣẹ̀ ńlá ni o èyí tó yẹ̀yẹ̀ kúrò ní islam ẹ̀rí erígbó ẹlẹ́ẹ̀kejì ní kábà kírun ẹlẹ́ẹ̀kẹta ní sáwọ́mú ramadan kábà ń gba àwẹ̀ ramadan àwẹ̀ ramadan ta wí yìí àwùjẹ́bà Allahu ala al-mu'minina kullihim ọlọ́run ṣe ní dandan fún gbogbo olùgbàgbọ́ òdodo kọ́gbà tó àǹfààní ta fẹ́ níbẹ̀ wọ̀nyí náà bì ọlọ́run bá wá ń pè wá أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run bá ní yá ayíwá lẹ́dìnà àmànú ọlọ́run mọ́ pẹ̀yìn olùgbàgbọ́ òdodo àwọn olọ́lọ́run pè jama àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ti ní iman lọ́jẹ́ pé òkú alákọ̀ọ́kọ́ yẹn ti ṣe kíni ó ti yanjú ọlọ́run bá ní kutiba alaykumus siyam mo sàwẹ̀ lọ́rọ̀ àyàn lérí ẹ̀yìn àwọn lẹ́bọ̀ àtàwọn ẹlẹ́sìn mi bọ́ ọlọ́run ò pè wọ́n ọlọ́run ní yáyọ̀ lẹ́dínà aṣọ́rakú yáyọ̀ lẹ́dínà kẹfàrù ó ní yáyọ̀ lẹ́dínà àmọ̀nà ọlọ́run sàfihàn àti ẹ̀sìn wọn torí pé ẹni tí wọ́n bá pè tọ́ba ilé ń tẹ yẹ̀pẹ̀ tí ń sógun ogun sọ́rí tí ń sápẹ́rẹ́ sáwọn èèyàn lérí ọlọ́run pé bàbá ẹlẹ́gbẹ́ awo ìmáàmù tó ń ṣẹgbẹ́ awo ọlọ́run pé ọ́ wàláhì ọlọ́run pé ọ́ wọ́n náà mọ̀ pé òṣìnà àwọn alladhina amanu torí tó wọ́n tí wọ́n á mọ́nà pẹ̀lú ẹ̀ tó gbàgbọ́ ọ wà lọ́wọ́ ẹ̀ wọ́n náà sì dáàmà ọ wà nínú ilé rẹ̀ wọ́n náà mọ̀ fi tó fi sí ọ wà lára rẹ̀ àwọ̀ orí àmọ́lọ́rin Daniel àti Sunday ò lè gbà wẹ̀ àti kọ́ńfọ́ wọn ò lè gbà wẹ̀ torí wọn sínú àwọn alẹ́ ní iná àmànù wọn lè gba ìsìláàmù ní ìsìláàmù làákọ́gbà kó tó kan àwẹ̀ ẹ má jẹ́ a máa parọ́ mọ́ ẹjọ́ máa gbà lọ ọlọ́run gbà lọ́wọ́ ẹ lọ́la nìyẹn eh, bẹ́ẹ̀ ọba gba admission letter ọgbọ́dọ̀ lọ yunifásitì gbogbo tí máa ń ṣe ń bẹ̀ tí ọba ní admission letter lọ́wọ́ òfò ni wọn ò tí ì invite jẹ sínú ìsìláàmù ọlọ́run gbà wẹ̀ mọ̀násìkí tí wọ́n mọ́sálásí kọ́ tí sẹ́gbẹ́ àwọ́ ọlọ́run pè ọ́ ọlọ́run ni ya alladina amanu ọ̀rọ̀ tá a bá ń sọ ẹjọ́ ọmọ kílẹ̀ dáadáa gbogbo àwọn tí wọn ò ti gbàgbọ́ abẹ́lọ́n fáwọn náà ẹ̀ sórí tí ọgbàgbọ́ yẹn ìwọ náà mọ̀ pé kìí sọlọ́run èyí ni ó jẹ́ ọmọ pé ó ti ṣìnà ìtawà ni kò gbàgbọ́ òun náà ni Allah ìdó sì ń wá yẹn òun ló lè fún ọ òun ló lè gbà á òun ló lè dáàbò bò ọ òun ló lè pa ọ òun ló lè ní kọ́ máa bẹ gbogbo àlámàrí rẹ pátá bìyẹ́dì là ọwọ́ àlá lọ́wà kí ló dé tó tó wá tún gba nǹkan mi gbọ́ lẹ́yìn àlá ọlọ́ni kùtìbà alaykum siyam ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ ọwọ́ kan àwẹ̀ báyìí ẹgbàwẹ̀ kama kutiba ala alladhina min qablikum àwọn tó síwájú yín náà nínú àwọn ẹni rẹ̀ àwọn náà gbàwẹ̀ asàwẹ̀ torí kí láwọn fi ń gbàwẹ̀ àkọ́kọ́ àǹfààní tájẹ ń bẹ̀ ọlọ́ni làálàkún tẹ́tẹ̀kù ọlọ́run bá ní kẹ́lẹ̀ lékún níbẹ̀rù ọlọ́run àwẹ̀ àkọ́kọ́ àǹfààní táàrí ń bẹ̀ òun náà ní kálẹ̀ lékún bẹ̀rù ọlọ́run ṣẹ́tẹ̀ ìmọ̀ ti lékún bẹ̀rù ọlọ́run gbogbo àǹfààní tó kù táàtún kà abẹ́ lọ́wà ọmọ yẹn tẹ́kì láyé jẹ́ yusra ẹni bá ti bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ní ìmọ̀jọ́rọ̀ rẹ̀ ọmọ rọrùn ọmọ yẹ tẹ́kìlá ìkásẹ̀ àánú sẹ̀yà àti ọlọ́run ọba ní ìpẹ̀sẹ̀ rẹ̀ ìwọ́n sá ti bẹ̀rù ọlọ́run kò sí mọ́ gbogbo yìí tó ti ṣe ń ṣe parẹ́ àtàyè zambi zambala tó bá ti bẹ̀rẹ̀ pé wọ́n náà dálù súnà wò ní ṣe mọ́ gbogbo yìí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ẹ̀ṣẹ̀ àìbẹ̀rù ọlọ́run lọ́fà fa ṣòro kálukú wa tó bá ti wà nù ìwàhálà kan láti tí wọ́n náà ṣe bọ́yá èyí tó ti ṣe ti pẹ́ àbí èyí tó ń ṣe lọ́wọ́ tó bá ti jáwọ́ kó mẹ́ ọlọ́run fún alábàáyọ lẹ́yìn náà ẹ rí ọ̀rọ̀ nira ó nira bí nǹkan bá ti nira ṣẹ́kì ara rẹ wo ìyàtọ̀ kọ sí ìyá àti bàbá rẹ wọ́n náà kó owó ìhàtọ́ ọkọ sọ́kọ ẹ wọ́n náà wo ìhàtọ́ ọkọ sáwọn ọmọ ẹ wọ́n náà wo ìhàtọ́ ọkọ sí àwọn èèyàn tábọ̀ ṣiṣẹ́ kálukú ọmọ chẹ́ẹ̀kì rẹ̀ àwọn sẹ́lẹ̀mù sọ́ọ̀lì wọ́n ní bí àdáwò kan bá dé àwọn oṣù rántí ẹsẹ̀ táwọn ti ṣẹ̀ láti forty years ago ìgbé ṣe ṣe pé ẹ̀sán ẹ̀sẹ̀ yẹn ló ṣe kí ni òun ló dé àwọn ọmọ wa túbọ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba aláàánú wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ inú tí wọ́n máa mú yẹn súnmọ́ ọlọ́run tí ìmọ̀ fi ń bẹ̀rù ọlọ́run ọ̀nà làwẹ̀ àmọ́ lékún níbẹ̀rù ọlọ́run ló sábà lékún ní Ramadan ọlọ́run nílà alákùn tàtàkù alukọ́rá ní kàlámùlá gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run kálukú ọmọ bẹ̀rù ọlọ́run torí pé oṣù yẹn oyé oṣù ìbẹ̀rù ọlọ́run kọ́lá ìdílé ṣe mùsùlùmí yọmọ ní ọjọ́lá pé àwọn àwẹ̀ kì í ṣe mùsùlùmí ẹ ní gbọ́ gbàgbì wọ́n lé lọ́tún wọ́n lé lọ́sì gbogbo ọkàm ìbẹ̀rù ọlọ́run ọba òun làkọ́kọ́ àǹfààní tá a fẹ́ jẹ nínú Ramadan. àyìnlẹ́ tẹ̀síwájú jù báyìí lọ lẹ́ni lórí ìtọ̀rọ̀ ètò yín àlìdáyà Islamic Ramadan Program tẹnifàdé láti Sheikh Kamaldeen Yunus Akorede hasisa ulawu ta'ala warau títí tá a tún fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.